ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nu rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph adewole ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè tí a mọ̀ sí Life Word ní òní bákan náà ní agbára ọlọ́run a máa bára wa sọ ọ̀rọ̀ ọlọ́run a máa tẹ̀síwájú ní àtibí tí a ti dánu dúró ní ọ̀sẹ̀ tó kọjá lórí àkòrí tí ọlọ́run tí a ti fi ń bára wa sọ̀rọ̀ ìyẹn ni ìrònúpìwàdà tòótọ́ ọ̀nà sí ìtẹ́lọ́rùn ìrònúpìwàdà tòótọ́ ọ̀nà sí ìtẹ́lọ́rùn ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ni mo rọ̀ wá pé ẹ̀jọ̀ ẹ ká gbàdúrà bàbá wa ní orúkọ jésù kristi àwa fi ọpẹ́ àti ògo fún orúkọ yín nítorí pé ẹ̀yin ni ọlọ́run a dúpẹ́ fún àǹfààní mìíràn tí ẹ fi kà wá yẹ tí ẹ fi fún wa láti lè jẹ́ kí a wà láàyè àti pàápàá láti tẹ̀síwájú nínú sísọ àti gbígbọ́ ọ̀rọ̀ yín mo gbàdúrà wípé kẹ́ mí sí gbogbo ọkàn wípé kẹ́ fi ọwọ́ yín bà mí kẹ́ sì ayé pàdé àti ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí orúkọ yín kó di àyìn lógo ní orúkọ Jésù Kristi eh, olúwa wa àmín tí a ò bá gbàgbé lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí mo ti ṣe ń sọ fún wa wípé ní ìjẹ́jọ́ aṣàkíyèsí àkòrí abẹ̀rẹ̀ ẹ̀kọ́ èyí tí mi ò parí ṣùgbọ́n tí mo gbàgbé pé ọlọ́run á fún lórí ọ̀fẹ́ àti lè parí lónìí ìyẹn ni àkòrí tí mo pè ní ìrònúgbàrà tòótọ́ ọ̀nà sí ìtẹ́lọ́rùn tí a ò bá gbàgbé a ó rí i pé a wo kini ti ọrọ ti itelonu kini tumo ọrọ itelonu yẹn ìyẹn to je ni tó adẹ mo lè rán wa létí wípé ìtẹ́lọ́rùn òun ni òun ni ó ní ìdàkejì ìdàkejì òun náà ni níní ojú kòkòrò tàbí láti ní ní ọ̀nà tó lòdì àbí ọ̀nà tó yẹ pé ó lè já sí ìjàmbá ohun tí ẹlòmíràn ní bí owó bí aṣọ àti bí àwọn bí nǹkan bí dúkìá mìíràn gbogbo ẹ rí i pé ìjàmbá yìí kì í ṣe fún ẹni tó yẹ pé ó ṣojú kòkòrò nìkan ṣùgbọ́n ó lè fa ikú tàbí wàhálà fún ẹni tí à ń ṣe ojú kòkòrò sí. Si mo jẹ́ kó yé wa wípé kì í ṣe pé ó jẹ́ nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ wípé kí a ní àwọn ká kó àwọn nǹkan àwọn ká ní àwọn ìlọ́rọ̀ àbí ká ní bí ilẹ̀ bí aṣọ bí owó ju méjì bí mẹ́ta bí mẹ́rin àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í ṣe pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ láti ní àwọn nǹkan wọ̀nyí ní ànító àti àníṣẹ́kù àti pàápàá pé kéèyàn lè fi sílẹ̀ kéèyàn ti lè fi àwọn nǹkan dúkìá wọ̀nyí sílẹ̀ fún àwọn ẹran tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n bá káwọn kọ́n bá jìyà àti pàápàá kọ́ lè jẹnu ọ̀rọ̀ èyí eh, tí ọlọ́run ti fi fún wa ṣùgbọ́n síbẹ̀ mo tún láti pe àkíyèsí wa wípé mélòó àwọn nǹkan wọ̀nyí la lè ní tó lè tẹ́ wa lọ́rùn eh, àti pàápàá ènìyàn ìṣẹ̀dá ènìyàn ni wípé eh, ọlọ́run ṣe dá wa gẹ́gẹ́ bí ènìyàn tí ò tí ì ní jésù ẹ rí i pé gbogbo ọlọ́ máa ń fẹ́ láti lè kó nǹkan jọ so ó jẹ́ ó jẹ́ ìṣẹ̀dá ènìyàn ṣùgbọ́n kò sí bó ti wù ká kó nǹkan jọ tó bá ṣe ní bó ṣe lè pọ̀ tó kò lè tẹ́ ènìyàn lọ́rùn ẹni tó túmọ̀ sí ni pé àwọn ìkọ́rọ̀jọ yẹn kò lè fún ènìyàn ní ìtẹ́lọ́rùn tòótọ́ mo rán wa létí pé mo lè tún rán wa létí pé ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ikú ló lè tẹ́ ènìyàn lọ́rùn ṣùgbọ́n ohun tó lè tẹ́ ènìyàn lọ́rùn ní tòótọ́ láti ìwòye ọ̀rọ̀ Ọlọ́run O ní pé kí ènìyàn di ẹni ìgbàlà ìgbàlà nìkan ló lè tẹ́yàn lọ́rùn ìyẹn ni pé kí ẹ̀tàbá mọ̀ pé tó bá ti gba Jésù Kristi ẹni tó bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ẹ̀ wọn ló lè ní ló lè ní ìtẹ́lọ́rùn tòótọ́ èyí lè sìn dì láti jáde wá láti inú ìrònúpìwàdà tòótọ́ mi sọ nípa ẹni tó yẹ pé kàn sọ pé òun ronúpìwàdà tí ìṣe ọmọ Ọlọ́run tó pẹ̀rẹ̀ ní ọmọ Ọlọ́run yẹn kọ́ ni mò ń sọ ṣùgbọ́n àtúnbí tòótọ́ ẹ rí i pé kò ṣeé ṣe fún ènìyàn bẹ́ẹ̀ láti ní òun kò ní òun ò ní ní i, i Telomo Eh, tòótọ́ eh, tá a bá wo ọ̀rọ̀ Ọlọ́run tí a kà ní ìjẹ́jọ́ èyí tí màá tún fẹ́ kí a fi rán ara wa létí eh, màá fẹ́ kà látinú ìwé Jòhánù orí ìwé ìwé Luke ìwé ìrètí Luke orí kẹta láti ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkẹrìnlá ìwé ìwé ìrètí Luke orí kẹta láti ẹsẹ̀ ìkẹwàá sí ẹsẹ̀ ìkẹrìnlá bíbélì wípé ó ní àwọn ènìyàn wá bí bíi pé kí ni kí àwa ṣe ó dá wọn lóhùn pé ẹni tí ó bá ní dànsíkí méjì kí ó fún ẹni tí kò ní lọ́kàn ẹni tí ó bá ní oúnjẹ láti ṣe bákan náà àwọn agbowóòde náà wá láti ṣe ìrìbọmi wọ́n bíi pé olùkọ́ni kí ni kí a ṣe ó sọ fún wọn pé ẹ má ṣe gbà ju iye tí ó tọ́ lọ ẹsẹ̀ kẹrìnlá àwọn ọmọ ogun náà àwọn ọmọ ogun náà bíi pé àwa náà ń kọ́ kíni kí àwa ṣe ẹ̀kẹ́ aleluya tí a bá wo ibi tí a kà yìí ẹ rí i pé a rí àwọn ẹgbẹ́ èrò mẹ́ta níbẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe mo ti ṣe tọ́ka sí fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá a lè kíyèsí pé a rí àwọn èrò ní ẹsẹ̀ ìkọ́ kẹwàá tí wọ́n bi Jòhánù léèrè wípé kí ni kí àwọn ṣe torí pé ìwàásù Jòhánù ó bá ọkàn wọn pàdé wọ́n sì ti di ọmọ ọlọ́run wọ́n ti di àtúnbí a rí i pé wọ́n béèrè pé kí ni kí àwọn ṣe a rí i pé ó sọ fún wọn wípé wọ́n láti ní ìlawọ́ àbí wọ́n láti ní ẹ̀mí ìfifúnni eléyìí tó máa lè ṣe tó máa lè jẹ́ bí ẹ̀rí fún àwọn ènìyàn nípa ìgbé ayé tuntun wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rí gbà ní ọwọ́ ọlọ́run ẹ mo lè sọ fún wa wípé ní ìjẹ́jọ́ wípé tí a bá ń fi fún ìní nípa tara ó dára ṣùgbọ́n ó dára jù láti lè fi ẹ Jésù Kristi fún àwọn ẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn ńlá fún àwọn tí wọ́n jẹ́ òtòṣì nípa ti ẹ̀mí láwọn tí wọ́n ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn eléyìí tó jẹ́ gẹ́gẹ́ bí àṣẹ Jésù Kristi wípé ká lọ sí gbogbo ayé ká sì máa wàásù Kristi Jésù fún gbogbo ẹ̀dá torí pé jésù kristi nìkan náà ni oúnjẹ ìyè èyí tó lè tẹ́ ènìyàn lọ́rùn ẹ̀ẹ́n a rí i pé ibi tá a parí ẹ̀ sí ní ìjẹ́jọ nìyẹn ṣùgbọ́n lónìí a máa tẹ̀síwájú nígbà tá a máa kíyèsí ìdáhùn ti ìjọ ìdáhùn kejì johannu fún àwọn èrò àwọn ènìyàn kejì tó dá tó tóbi léèrè béèrè àwọn náà ni àwọn agbowóde ìkejì ni pé johannu dáwọn olóhùn ni pé kí wọ́n jẹ́ olóòótọ́ ìyẹn ń dáwọn agbowó òde lóhùn ní ẹsẹ̀ ìkẹtàlá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn agbowóde ní àkókò johannu wọ́n jẹ́ aláìlóòótọ́ nípa gbígba owó ju oyè tó yẹ kí wọ́n gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n sì máa kó owó yẹn tí wọ́n á kó sápò wọn kó fún ìjọba wọ́n á kó ìyókù tó jójúló wọ́n san fún ìjọba ìyẹn tó jẹ́ ìyẹn tó ṣẹ́kù wọ́n á kó sí àpò ara wọn láti lè fi ṣe ara wọn lóore eléyìí kì í sì ṣe ìwà tó tọ́ fún ọmọ ọlọ́run tó ti di àtúnbí láti lè máa láti lè hù ẹ rí i pé ní òní tabaníkà kíyèsí àwọn tí a pè ní agbowóde yìí a lè rí wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àti àtàbí àwọn agbèfọ́ba ẹ rí i pé lónìí yìí tọ́ba ní ká wo ọ̀pọ̀lọpọ̀ ìdíbàjẹ́ tí à ń rí ní ẹnu iṣẹ́ ìjọba wa ní àwọn ilé iṣẹ́ wa gbogbo àti ní àwọn ọ́fíìsì wa ẹ rí i pé àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àwọn ọmọ ọlọ́run àwọn ni wọ́n àwọn ni wọ́n wà nídìí ìdíbàjẹ́ ni wọ́n wà nídìí pé kọ́ máa fi bíbélì fi fi kọ̀wé kọ́ máa fi takada, kọ́ máa fi ṣe èrú láti máa fi kówó jẹ ọ̀pọ̀lọpọ̀ onírúurú àwọn ìwà bàjẹ́ ló pọ̀ lónìí yìí lọ́wọ́ àwọn lọ́wọ́ àwọn lọ́wọ́ àwọn ènìyàn èyí tó yẹ pé kò yẹ kó bá kábá lọ́wọ́ àwọn ọmọ ọlọ́run ohun tí mò ń sọ ni wípé gbígba rìbá wà ń ba lọ́wọ́ àwọn ọmọ ọlọ́run èmi ń jẹ́ matthew nu wọn èmi ń jẹ́ joseph nu wọn èmi ń jẹ́ èmi ń jẹ́ èmi ń jẹ́ maria èmi ń jẹ́ mary nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí tó yẹ pé wọ́n sì lè pé wọ́n sì ń pera wọn ní ọmọ ọlọ́run ní ọjọ́ sán ní ọjọ́ monday sí ọjọ́ ọjọ́ sátidé eh, nǹkan mìíràn ni tó bá dijọ́ sunday lọ́mọ àṣẹ lọ́mọ máa múra àbí sọ̀rọ̀ bíi pé ọmọ ọlọ́run ni wọ́n eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ ọlọ́run tòótọ́ a ò lè gbégbé ayé a ò lè gbégbé ayé ìwọ̀nwọ́ra ní ọjọ́ má ní ọjọ́ mẹ́fà tó bá di ní ọjọ́ keje ní ọjọ́ sunday tá a bá ń lọ sí ṣọ́ọ̀ṣì ìgbà la máa ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹgbẹ́ ayé tẹ̀lọ́rùn eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn ìwà rìbá àwọn ìwà ìkówójẹ àwọn ìjọba kò yẹ ká bá lọ́wọ́ àwa tó jẹ́ àtúnbí tí a bá ti ń ṣe léyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ níwọ̀n bàtà ti di ọmọ ọlọ́run yẹn kò yẹ ká bá lọ́wọ́ wa àyàfi tó bá dé pé ìwọ tó ń gbọ́ mi yẹn ò tí ì di àtúnbí ní tòótọ́ mo dẹ̀ mẹ́ pé ààyè mìíràn ní fún ẹ oore ọ̀fẹ́ mìíràn ní fún ẹ láti lè di ọmọ ọlọ́run ẹ̀kẹta ìdáhùn kẹta ti Jòhánù ó fún àwọn ọmọ ogun àwọn ọmọ ogun náà wípé wọn wọn Jòhánù sọ fún àwọn ọmọ ogun wípé wọn láti ní ìtẹ́lọ́rùn pẹ̀lú owó oṣù wọn ẹ̀kẹ́ aleluya ní àkókò Jòhánù onítẹ̀bọmi ẹ rí i pé àwọn ènìyàn kórìíra àwọn ọmọ ogun nítorí pé wọ́n máa gbowó ju bí ó ti ṣe yẹ lọ́wọ́ àwọn ènìyàn wọ́n á sì máa yí ẹ̀bi lé àwọn ẹlòmíràn lórí kókó ohun tí Jòhánù tí ó ń sọ fún àwọn èrò àwọn agbowóde àti àwọn ọmọ ogun òun ni wípé kò sọ fún un pé kán pààrọ̀ iṣẹ́ tí wọ́n ń ṣe kò sọ fún pé kán jáwọ́ kúrò níṣẹ́ tí wọ́n ń ṣe kán torí kán ti di àtúnbí pé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn mọ́ bíi kán máa gbowó òde fún ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí kán jáwọ́ láti máa jẹ́ ọmọ ogun ṣùgbọ́n tó ń sọ fún un ní pé ó jẹ́ dandan fún wọn gẹ́gẹ́ bíi àtúnbí ọmọ ọlọ́run nípa ṣíṣe nínú ìgbé ayé wọn ojoojúmọ́. ọlọ́run mi ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dá ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.